kò sí ọfẹ́ mọ́ rọrùn kẹ́rì kan mọ́ gbogbo ìṣẹ́ ayé láti bẹ̀rẹ̀ lópin tí ò ní yà nǹkan tí ò ní yáwó ńlá máa rọ̀ fún àrọ̀ pé àyàfẹ́ lọ́wọ́ máa sáà lọ́wọ́ àwọn ọ̀pọ̀ tọ́lọ́rùn ìgbẹ́ tó fi ìyá náírà kan ní èèyàn ṣùgbọ́n kò ó ti pápó ti yá nǹkan ní èmi àwọn ìlú ìlọ sí báǹkì ibò ìmá orílẹ̀-èdè tó látara bẹ́ẹ̀ àbùkátà rẹ̀ ní gbogbo gbà ìbá owó tà ń yá láàrin ara wa lásán lọ́sẹ̀ fún bíbí sí nára mẹ́rin láwọn orí bá nára tó wá jùlọ láti ní kàbáyì gbogbo ẹ̀lẹ̀ sí sọ̀rọ̀ nípa rẹ̀ látara báyìí a mọ̀ pé gbogbo mi lọ sí ọ̀dọ̀ àlùfáà yọ́sọ̀ àlùfáà pọ̀tálẹ̀ àlùfáà yẹn náà láàrin ọgbọ̀n ṣẹ́jú pẹ̀lú ìgbọ́lọ́ wọ́n ti parí ìlẹ́rù seventy five náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله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 ọlọ́run kí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan wa ní ẹ̀ka dáadáa. gẹ́gẹ́ bí àkókò wa ti ní gbogbo wa náà ti gbọ́ àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí. òun náà ní nǹkan kan tó jẹ́ pé gbogbo wa ọ̀sẹ̀ tí ó wọlé bá lẹ́gbọ̀n ẹ̀sọ́ fún wa. kódà Allah subhanahu wa ta'ala láti fi ṣe wá lójú kòkòrò ọba tó ní kí wọ́n fún ni tí wọ́n tún ní wọn ń tẹ́dá ó ní àwọn ọ̀bùnú ọ̀tàlá náà gbéra rẹ̀ sípò ẹni tó ní bùkátà ti tẹ yá mi ní nǹkan látàrí pé àwa tá a jẹ́dá rẹ̀ kábà lè má pàtàkì ìmọ̀ yára wa ní nǹkan àti tàmójútó rẹ̀ gẹ́gẹ́ bí ayà tí Allah subhanahu wa ta'ala ní man zal ladhi yuqridu Allaha qardan so ayà ní ìtàlẹ̀ tí ó yá ọlọ́run ní yá dáadáa eléyìí túmọ̀ pé àtẹ̀mí àtiwọ́ àlè mọ́lúbá níbi ká máa yá bóyá owó àti kàkà lọ́dọ̀ ara wa. ìwọ́ bá wá wọnú yíyá ara wa ní nǹkan ilé ìwọ̀ tí wọ́n wọlé òun náà ni àkòrí tá a pè ní alukọ́dù àríbàwò òun náà ni ìyára ẹni ní nǹkan tí èlé máa wọnú rẹ̀ láti mọ̀ pé kí jẹ́ èlé ìwọ ni nínú ṣàríà Islam kí la ti ń tò lélè òun náà ni àlékún kan káàkì ní mọ́jẹ̀mú rẹ̀ lórí ohun tá a yá yàn láì ní jẹ́ pé àwa tá a fẹ́ yá ènìyàn ní nǹkan ìkẹ́kẹ́ mẹ́ta fi jà ọ̀rọ̀ rẹ̀ fẹ́ nìyẹn bí ọ̀jẹ̀ pa àkàfẹ́ gba eléyàn ìyá rẹ̀ ní nǹkan eléyìí náà ni dáfuru máàlì ìrùfáàkọ̀ lima yẹn dáfuru bí ní wọ̀nyúrọ́dù adalahu àwọn náà ni ìfúnyà ní dúkìá yálà owó àbí nǹkan tá a lè kọ́ra ẹni tá a lè lára ẹni pẹ́ntọ́wẹ́sì nǹkan yẹn sàǹfààní tí ó sì dá àárọ̀ nǹkan yẹn padà fún wa nígbà míì ó lè jẹ́ nǹkan tó yá gangan nígbà míì ó sì lè jẹ́ pé pálù rẹ̀ gangan ní ọ̀dà padà lápẹẹrẹ tó yá owó lọ́wọ́ wa a rí pé àníbù káàdà ti kọjá pé owó tá a yá nọ́mbà rẹ̀ ní four one thousand sí mẹ́mẹ́ yàrá one thousand sí mẹ́mẹ́ kọ́lá fẹ́ gbà ṣùgbọ́n a fẹ́ gba iye owó tí a yá ènìyàn wọ́n tó wáyé pé nǹkan ẹ̀gùn láyá yẹn a ti mọ̀ pé nǹkan ẹ̀gùn tá a gbé fún yà láti kí ni ìgbà mímẹ́tọ́ fálù iye nǹkan yẹn náà la fẹ́ gbà padà lọ́kùnrin owó sí owó ṣùgbọ́n tó jẹ́ pé báyà wẹrẹ ni àti odidi ni ó láti jẹ́ pé iye owó tá a fún ẹni yẹn lágbà padà lọ́dọ̀ rẹ̀ àdínkù káàtà ti pé iye one thousand mélòó ní rẹ̀ ìwáyà ní nǹkan ohun ni nínú òfin Islam láti inú nínú táǹkì ní alìjìmá látọ̀dọ̀ àwọn sùhábà àti gbogbo àwọn àfà ìtọ́ka àkọ́kọ́ òun ni àyàtà ti kà síwájú tí Allah subhanahu wa ta'ala inú sọ ọlọ́wọ́ bá ní alẹ́ni tí ó yá wọn ọlọ́wọ́ bá ní nǹkan inú suratul Baqara àyà 245 ti máa ń gbà lẹ́dí náà tí ó yá ìmì ọlọ́wọ́ ní yíyá dáadáa tí ó yá ní nǹkan kẹ́ni ọlọ́wọ́ bó ti àdìpélé rẹ̀ fún ní àdìpélé lọ́pọ̀lọpọ̀ àti ráwọn ayé àmì tọ́lọ́ ṣùgbọ́n wọ́n tọ́lá sọ pé ṣe bá mú nǹkan ẹyọkan wá wọ́n fún lára mẹ́wàá níbò míì ọlọ́wọ́ bá ní áfún ní 70 ìdí sọ pé masalu lẹ́sìn ẹ̀yọ̀ òkú náà wà láwọn fi sẹ́bí ìlà ìka mọ́sálì abàtì ambata sábà sanadíl ìkúlì sọmbúlatín bí hàtù abà níbò míì ọgọ́rùn kan ọlọ́run wọn mọ̀sá àdìpẹ̀lẹ́ àdìpẹ̀lẹ́ rẹ̀ ọparí ẹ̀ sí ọlọ́run ìjọ ìpínlẹ̀ mayẹ̀dá àdìpẹ̀lẹ́ tí ẹ̀dá ò tiẹ̀ ní ilé mọ́yé rẹ̀ kúrú rẹ̀ lélẹ́ pé àdìhá fáń tẹ̀sí rọ̀. Allah subhanahu wa ta'ala fi ìmọ̀ ṣe dáadáa ìmọ̀ nẹ́sọ́jú ọ̀nà sí rẹ̀ ìmọ̀ rẹ̀ sí lọ́wọ́ ọlọ́run bá ti wé ìyá yẹn ní nǹkan lójú pọ̀nà pé ìwádùn ń bẹ fún ẹ̀ tó bá ṣe nǹkan yìí kí ni ìwádùn ti ń bẹ fún ara òun náà ní ẹ̀san torí pé a ti mọ̀ kánú ọ̀lọ́pàá ti fi aljazau ìsán ilẹ̀ ìsán àtúntò bá ti kẹsẹ̀ dáadáa bí ọ̀jẹ́ kí ni bí ọ̀jẹ́ dáadáa wá túnmọ̀ pé gbogbo sẹ́yẹ̀ rí tá a bá ti níṣẹ́ dáadáa á gba ẹ̀san rẹ̀ padà ó jẹ́ pé nígbà kejì náà ni pé bẹ́ẹ̀ bá ti aburú náà gbèsè lòun náà gbèsè ni ẹ̀rẹ́ ya wọ́n yóò gba títẹ padà rẹ̀ látara àwọn ará alé rẹ̀ kódà ara àwọn kẹta wọn ni kódà sí ọ̀bá jẹ́ tó lọ́mọ láyé bóso gírí ilé rẹ̀ wọ́n bá tẹ̀sí mẹ́tọ̀ wọn ní lálàáfíà sínú rẹ̀ ọ́sá pàjẹ́ كان الوفى من آل بيتك فعلا látàrí báyìí Allah subhanahu wa ta'ala fi ìṣẹ́dáadáa ìlẹ́tọ́jọ́ ìlẹ̀sìn rẹ̀ wé pé ilé kí ń dá padà fún yín ládìpele àdìpele àwọn àfáà ní ẹ̀rí lélẹ́yìí kí ń tọ́ka pé láti máa lùkọ̀ hàn ààrẹ rí pé nǹkan dáadáa ní ká mọ yára wa ní nǹkan inú súnà Nabi sallallahu alaihi wasallam kì í ṣe àkọọ́lẹ̀ ẹyọkan àbí méjì àbí mẹ́ta Ànábì náà mọ́ yíya nǹkan lọ́dọ̀ àwọn èèyàn tí kì mọ́ dáa padà Ànábì àti mọ́ gbàwìn tí ò ní jẹ́ pé yíyá pé ń sanwó rẹ̀ fún ọ a ti gbọ́ eléyìí lóríṣiríṣi ẹ̀ńtá níbi gba àkúmí ọlọ́dún mẹ́ta lọ́dọ̀ rẹ̀ àbáwọn nǹkan ní lóríṣiríṣi bákan náà àwọn onímọ̀ kò látàtí jọ wá wípé a máa yá nǹkan lọ́dọ̀ ara wa láti mọ̀ ọ̀sán padà ilé láńpẹ́ ní alìjìmá níbi àfọwà Ibn Qudama wọ́n ti gbé wá nù tíra wọn tí a pè ní tí wọ́n pè ní al-Mughni inú wá nìdájọ́ ó dìrọ̀ mọ́ yíyára wa ní nǹkan pàápàá jùlọ nípasẹ̀ pẹ̀lú ẹni tó fẹ́ yá ni ní nǹkan tóun ní tó fẹ́ yá ni tí ò ní àti ní ẹni náà fẹ́ yá nǹkan lọ́dún èèyàn ti aláìní ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nípo ìgbìmọ̀ nínú àkáàmù tẹ̀kìlífì nínú àwọn ìlàbọnilọ́rùn tó jẹ́ àwọn ọmọ àmọ́ rí ìtọ́jẹ́ pé akọ̀ jọmọ̀jẹ́ màkúrú lẹ́kọ̀ọ́kọ́ mbẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ àlùmọ́kúrú ẹ̀ńtọ́ bẹ́ fún yẹn ní nǹkan lọ́dọ̀ tiẹ̀ ìyá yẹn ní nǹkan ọ wà nípò alùkúrù iṣẹ́ bá a fi súnmọ́ lọ́wọ́ ọba inú rẹ̀ lọ́wà níṣẹ́ ìtìlẹ́ṣẹ́ ìfóhùn nìyẹn iṣẹ́ kan ni bá a fi súnmọ́ Allah subhanahu ta'ala látàrí pé kí ni a fẹ́ bí i àbùkátà alìmọ̀kùtẹ́rì ẹni tó fẹ́ yáwó àti tó fẹ́ yà nǹkan lọ́dọ̀ wa bákan náà a sì fẹ́ yọ kúrò nínú wàhálà kẹ́kọ́kọ́ sí tafrijul kari eléyìí ní ìpìlẹ̀ nídàájọ́ pẹ́ yáyẹ̀ ní nǹkan níbo làwọn onímọ̀ ti mẹ́lẹ̀ yìí jáde àwọn ẹ̀nú àdíjà bí orí rọ́dí ọlọ́ tí ànẹ́bì ni man nafasa an mu'minin karba min karbi duniya nafasa Allahu anhu karbatan min karbi yawm al-qiyamah min kurabi yawm al-qiyamah ẹni yóò tí ó bá yọ ẹnìkan ó yọ kò nínú ìdààmú kan nínú ìdààmú ayé àbínú àwọn àjàgà kan Allah subhanahu wa ta'ala yóò là òun náà nínú àwọn àjàgà al-qiyamah àbínú àwọn ewu ọjọ́ ìpínlẹ̀ alkiyama bákan náà ẹjọ́ bá ṣe ìdẹ̀kùn fún ẹni tára ní jẹ́sọ̀rọ̀ lọ́wọ́ aléyìí fi dúnìyà wal akhirah Allah subhanahu wa ta'ala yóò sì rọrùn fún mẹ́rin láyé àti lálkìyàmà bákan náà ẹjọ́ bá bo mùsùlùmí kan láti rí Allah subhanahu wa ta'ala ó sì kí ni Allah subhanahu wa ta'ala ò ní yẹ kò ní mò tí ọmọ kún ẹ̀dá lọ́wọ́ tó pàṣẹ ìdáná ìbá ti ń kún ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ àwọn onímọ̀ wá ní bàtà kàá lọ kàábọ̀ yìí adákọ mùsùlùmí ẹni tó gbọ́ mùsùlùmí láti wọ́n jẹ́ mùsùlùmí nìkan ni wọ́n ní kèrèsé pé mùsùlùmí nìkan ni ṣùgbọ́n wọ́n gbé wá ni mùsùlùmí àtá ẹni tí ẹ̀ṣẹ̀ àmọ́ náwọ́ ìyá rẹ̀ ní nǹkan sọ́dọ̀ rẹ̀ torí pé ẹ̀ka ènìyàn lòun náà láti wọn gbẹ̀fán lórí rẹ̀ wọ́n fẹ̀ jẹ́ pé áwòye sáwọn kankan nígbàtà bá débi ipò pé ìdájọ́ wo ni ìyá rẹ̀ ní nǹkan wà lọ́dọ̀ ẹ̀ tó yá fara'a ala babiha maktuban ọwá rí àkọlé kan tí wọ́n kọ sẹ́nu ọ̀nà aljanna tí wọ́n kọ pé ọ̀sọ́dakọ bí asiri amsaliha kó tẹ́ bá sàárà yọ kan ìlọ́kọ mẹ́wàá rú rẹ̀ lẹ́sẹ̀ tí ó gbà tí ẹ̀ yọ́ mọ̀ jẹ́ méjì dín ní ogún yọ́ mọ̀ fi ṣe pààrọ̀ dí ẹ̀tọ́ yáyẹ̀ ní nǹkan ilé iná ìlẹ́nu àwọn tí ìdíwálé kòkòrò pé ó rinlẹ̀ nínú alukur'an ó sì lẹ́nu súnmẹ̀ pé ká mọ yáyẹ̀ ní nǹkan torí ọlá sí mẹ́lẹ̀ mọ a wọ́n fẹ́ yáyẹ̀ ní nígbà tó pẹ́ tó fẹ́ yá bá jẹ́ ẹni tó wà nínú ìnira ẹni tó sì fẹ́ yá èyàn jẹ́ ẹni tó ń ní ọ́sẹ́kù sí lọ́wọ́ yọmọ jọ́nà èyàn fún àkọ́kọ́ lọ́nà míì ó lè jẹ́ ohun tá a kọ̀ àtikọ́ jẹ́ ìwọ̀ ẹni tó fẹ́ yá èyàn nìkan ó nílò tọ́sí ọ̀gbọ̀dọ̀ ya ọba ya tí ọmọ jẹ́ ìwọ̀ fún ó ní eléyìí òun náà nígbà tí ẹni tó fẹ́ yá àbí fi nǹkan tí ẹ̀sìn kọ̀ ọwọ́ jẹ́ kí fi nǹkan ìwọ̀ lẹ́ni ẹgbẹ́ yáwó ìyàtọ́fẹ́ fi nǹkan ẹ̀sìn nǹkan ìwọ̀ lẹ́yìn ẹgbẹ́ yáwó ìsọ́fẹ́ fi sọ́dún egú àníyá ìyàtọ́ yáwó àtọ̀kọ́fẹ́ fi tẹ̀sìná àníyá agbóró àwọn báyìí ọfẹ́ fi ṣe òkú ọfẹ́ fi lẹ́yìn òkú padà àníyá torí pé kẹ̀ẹ̀sọ̀ tọ́tọ́ nú ẹ̀sìn ọwọ́ jẹ́ pé nǹkan tí nẹ́sù rẹ̀ nílẹ̀ pé èèwọ̀ ni yóò mọ̀ jẹ́ ìwọ̀fẹ́ tó fẹ́ yá ẹni ìyẹn lówó yẹn nígbà tó bá yá àbí nǹkan yóò tó fẹ́ yá kódà àtà nǹkan ẹ̀bù àyè yá èèyàn lọ irin lọ bí nǹkan tó jẹ́ nǹkan ẹ̀bẹ̀ ọjọ́ ohun tẹ́sí kan tó jẹ́ makuru ni yóò mọ̀ jẹ́ makuru fẹ́ tó fẹ́ yá ẹni nǹkan tó ní ẹni ẹ̀kẹ́ tó lè yá ẹ̀síkọ̀ tó jẹ́ pé alkarahiya lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn àbára tó ti sáájú tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ́ra fún nǹkan tó bá jẹ́ pé nẹ́sùọ̀lá mọ́lẹ̀ pé àrọ́ọ̀mù ni ṣùgbọ́n ìsìnmáàlù rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní pé ìkẹta ọba fojú wò pé ìwọ̀ ni láwọn tọ́bà wọn lóògùn lẹ́yìn eléyìí ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ igi àtẹ̀kẹta láti papọ̀ yí pé ìyá ẹ̀ ní nǹkan ọjọ́bẹ́ yá ẹ̀ ó lè jẹ́ àrọ́mù fún ó lè jẹ́ mákòrò òfin ẹlẹ́ẹ̀kẹrin òun wá ní pé ó lè wà nípò mobile nǹkan tọ́tọ́ tẹ́

wọ́n ní ìyáró ẹni bẹ́ẹ̀ lówó wọ́n ní ó wà nípò mùká òfẹ́ tó fẹ́ yáyìn tó bá jẹ́ pẹ́ntà fẹ́ yá ń kọ́ ipò wo ní ìyá lówó yóò wà lọ́dọ̀ tiẹ̀ wọ́n ní al-aslu lọ́dọ̀ tẹ̀ tí òun fẹ́ yáwó gangan ni pé al-hibaha ọkọ̀ yáwó àtọ̀bá ní bùkátà ni lókè ìgbà tó ṣùgbọ́n tó bá ti mọ̀ pé òun ò ní sẹ́wọ́n kẹfẹ́ ya

tí ẹjọ́ fẹ́ yáwà ní ẹbábọ̀ pé yálà alágbára alágbára ṣùgbọ́n pẹ̀lú àgbìyèlé pé ọlọ́run ó jẹ kárí nǹkan alọ́ ya pẹ̀lú àníyàn ṣọmọ jọ́rin rẹ̀ pé aya alápẹẹrẹ ọmọ wa kan ọ̀gbádùn wọn ní kára ogun fún ara wo pé tí ọba kú tí ọba kú tẹ́lẹ̀ lọ́n ti kàkọ́lẹ̀ yóò kú náà tí ọba ní kú bá rò ògùn kò ní kú náà ní rọ ò irú eléyà ìnira ti dé a ní bùkátà sí ẹyáwó ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé yọmọ jẹ́ ìwọ̀ fún yàn nígbà tó bá wò pé òun fẹ́ yáwó yìí ìjẹ́kẹ́ òṣè ní ìrẹ́lẹ́kẹ́ wọ́n gbọ́n alákẹ́fẹ́ wò pé à ìgbó ìsọ́dọ̀ ìrìndì ní sẹ́tẹ́lẹ̀ ọlásífẹ́ lọ́wọ́ rẹ̀ pọ̀ sẹ́tẹ́ àbá yá rẹ̀ so ń bàbá sí ní tìmí ti ń fún yóò sì mi irú haram fún yàn láti yá owó nígbà tí wọ́n wà rúkọ báyìí ìwọ́n àwọn orígun tí ó lè di wa sí àwọn ìyàtọ̀ yìí tí ó fi kílíà sí nínú àwọn orúgun ìyánilówó yálà ìtọ́jẹ́ ìtọ́jẹ́tọ̀ àbí ìtí ọ̀jẹ́tọ̀ òun náà ni pé láàrin pé wọ́n ya ọ ni láàrín pípọ̀ ọ̀sọ́pọ̀ yá ni àbí tẹ́gbẹ́ ogun nínú àbọ̀dọ̀ kíyà pé ohun tí a ń fún ọ yìí mọ̀ ya ọ ni o ìmọ̀ àtẹ́ni ọ sọ pé nígbà báyìí lọ́sàn padà àbí kọ́mọ̀ sọ pé bàbá ara bá dẹ̀ ọ̀sán ìfọ́kájọ láníyàn pé wọ́n yá mi ní èsì sẹ́ padà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn káfẹ́ yára wa ní nǹkan àwọn méjì dáríra wa àlẹ́ àkìdẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alìmọ̀hálì òun náà ni pé òun tàbí yára wa agbọ́dọ̀ rí àtọ̀pọ̀ àgbọ́dọ̀ ra ẹja nínú omi ẹja mẹ́wàá ní bẹ̀rẹ̀ àrífẹ́ tẹ́un tọ́ yá mi ní aṣìgbò káàtà sí pé kakọ́ kalẹ̀ yóò kéé ṣe jẹgán ìgbésí pé kakọ́ torí pé ní táa fún ó lè dìnà ìpa fún ẹni ó lè pé ọ̀la lọ́lọ́wọ́ fún mi òun lè fọ́dún kan lọ́lọ́wọ́ fún mi òun lè fọ́dún kan ní lọ́lọ́wọ́ fún mi ó ti ẹ̀jẹ́ pé nígbà tá a dá ọ̀bá yìí pé alùpùpù ti wá lójú kòkòrò pé ká tún ṣe kí ni ká tún ẹ̀ sẹ́ǹdì rẹ̀ fún ẹnìyẹn láti lè ṣe ìdẹ̀kùn fún. ìrẹ́ méjì tí ìyá ẹ̀ ní káwá pín sí gẹ́gẹ́ bí àkòrí wa alákọ̀ọ́kọ́ náà ni alukọ́rùdù àṣẹ́rẹ́ manzal lẹ́sìn yókùrùdù wọ́ akọ́rùdán ẹsẹ̀lẹ̀ àwọn afá níbi tí wọ́n ti mú orúkọ yẹn yẹn pé ìyá yẹn ní nǹkan tó dáa sárẹwà òun náà ní ká fún yẹn káyá yẹn ní nǹkan láti fi sàánú rú ẹni yẹn láti kọ́kọ́ dá nǹkan yìí padà fún wa èlé mẹ́ wọ́n ni táwọn fi gbórúkọ fún pé a lè pé ní alkọ́rùn-ún

ní kìkì èlé wọ́n jẹ́ ti rìbá òun náà ni ìyá rẹ̀ ní nǹkan yùsọ́rọ̀ tó sí alìmọ́kùnrinú ṣe àǹtíyàdà ẹgbẹ́ tó yá rẹ̀ ní nǹkan tó fi mọ́jẹ̀mú sí pé ó fi nǹkan lé o láyò kí nǹkan ọ̀hún ó kéré tó àbí tó pọ̀ tó èèwọ̀ náà ní jẹ́ àtọ́kọ̀ méjì ti jẹ́ eléyìí èèwọ̀ lọ́jẹ́ nínú al nínú súnnà àti nínú ìjìmá lọ́dọ̀ àwọn àpò onímọ̀ kódà àfáwà Ibn àbáwọ̀ ibùdó mọ́ndìrì àwọn gbé wá nínú tí àwọn ìkábù ìjìmá ní bá gbogbo yóò àbáwọ̀ ibùdó kùtàbà náà gbé wá pé ẹnu gbogbo onímọ̀ pátá lókò lórí pé ìyá yẹn ní ìjẹ́ká gbà nǹkan bá yóò kọ́ mọ lórí ẹ̀ tó bá jẹ́ mọ́jì ẹ̀kú sáà jù wáyé pẹ́tọ̀ ó o àbí lọ́rin bàbá ya tẹ́ ó ti kàǹkẹ́ ọwá lọ lọ́la pẹ́tọ̀ ọ̀padà ó kúrò tí mo ya yìí tó kọ́ bá ní ó ti ìṣíwájú nìkan tó pé láàrin ìgbà tí ẹnìyẹn gbà ẹ fowó sí owó tí mo fún la lánàá yẹn ti sọ fún yín nígbà tó ti gbowó tán àtàárín ìgbà náà tó wáyé kó torí parí àtàtà ìgbèrè lórí ẹ ìwọ̀ lórí ọmọ jẹ eléyìí ní ìyàtọ̀ níbi tààrí ti lẹ láàrin wọn ilé wa ń yí sí wa pé èyí tó sẹ́rí ìyá ní nǹkan ó mu ó fẹ́ fún ìsìláàmù mu eléyìí ó wà nípò ihsan ila al-muhtaj ka sadaqa ó wà lábẹ́ ìfidáadáa sẹ́ni tó ní bùkátà afẹ́rin lọ́wọ́ àti bí a bùkátà rẹ̀ gẹ́gẹ́ bí sàárà náà ti jẹ́ èyí tó wá jẹ́ ti ìyára ní nǹkan àríbá wí tó jẹ́ ti rìbá eléyìí ń jẹ́ ìdìrọ́rù bil muhtaj wa ọ̀rẹ́ tó fi bùkátà lé bùkátà rẹ̀ wọ́n yẹ́ pẹ̀tọ̀ owó olè ìwé ọmọ ló fi yá owó èlé tẹ́lẹ̀ iṣẹ́ ń gbà fi ń san ilé yẹn gbèsè rẹ̀ náà tó ti lé kẹsí torí pé ten thousand ten thousand bẹ lọ́rùn rẹ̀ èlé tó tún gbà sí yẹn náà òun rẹ̀ tó fi kún ọrùn rẹ̀ gbogbo wa ní pẹ̀lú káyà yẹn ní nǹkan òun náà ní ká fi fún ara ẹni àtọwárí báyìí wọ́n ní pé tàbí sọ́fúnra pé mọ́jẹ̀ mọ́ ti táájú pé ó fi nǹkan sí fún mi ó jẹ́ rìbá ọlọ́run ní kọ́ńdà tí àwọn ọ̀fọ́ onímọ̀ gbé kalẹ̀ láti àwọn áyà àtàwọn àdíṣe oríṣiríṣi lẹ́yìn tó gbé wá ní kẹ́lìmọ̀ yẹn gangan àwọn àbá ní kò sí ìtọ́lá láàáfíà akọ́lá amọ́lẹ̀ tó ṣe àdíṣe ní gangan ṣùgbọ́n ní àkójọpọ̀ àwọn àdíṣe lẹ́ wọ́n ti mú kọ́ńdà yẹn jáde pé kúlù kọ́rdìn jára gbogbo ìyára ní nǹkan ọba ti jẹ́ pé yóò mú àǹfààní kan wá fẹ́ ni tí ó fẹ́ yáyẹ̀ ní nǹkan yẹn ní ìtìsíwájú ní mọ́jẹ̀mú sáájú wọ́n ní rìbá ní ọmọ jẹ́ wọ́n ní ọjọ́ nìrànràn nírú àǹfààní kéyàn lè rí àǹfààní kí olówó yẹn o ṣùgbọ́n láàárọ̀ wọ́n lọ́wọ́ bá ń gbá ọmọ mi lọ sí o gbogbo owó tí wọ́n fẹ́ yá ọ̀nì lè fi rẹ̀ sí mo fi kalẹ̀ pé sí káàmù yóò fi parí ṣùgbọ́n olówó ṣùgbọ́n wọ́n àwọn tí wọ́n fẹ́ yà ọ̀ yìí inú rẹ̀ jẹ́ mo ti yọ kalẹ̀ pé mi fọkọ̀ ní ìmọ̀ mi fọkọ̀ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ bọ́yọ̀ mọ iye ọmọ rẹ wá ní ọmọ bá mi fọ mútò mi àbẹ́ni ẹ́ ní kẹ́kẹ́ pé ìǹkà kẹrẹ báyìí ìmọ̀ lò ìmọ̀ sàfàní ọ̀bọ́yà ilé rẹ̀ mọ̀ gbénu ilé rẹ̀ lọ́fẹ̀ẹ́ láì sanwó òkú rẹ̀ ní bàá tẹ́lẹ̀ fọ́jọ́ pé mọ̀ fi kẹrù sí

àfihàn ọlọ́dún mẹ́ta lọ́dọ̀ ẹnìkan ànẹ́bí ìyá nígbèsè àtọwádọ́ sọ sáà níbi fẹ́ sán ọkọ̀ àwọn ọ̀rà fún mi sọ́dọ̀kọ̀ wá àwọn ẹ̀rẹ́ sàkáì kánàbí sallallahu alaihi wasallam alánàbí wá pọ̀ òun láti pé kó wọn lọ fún ẹni táwọn yára fún mi lọ́dọ̀ rẹ̀ àdàdélà fún mi rẹ̀ àfihàn ọlọ́dún mẹ́ta wọ́n ti yá akran ilá ọba ilẹ̀ nítorí òun rẹ̀ lè tọ́ jẹ́ ọlọ́dún mẹ́fà

àwọn òkú bèèyàn bá lówó gbà mí ní olówó ẹ̀nu àwọn tó ipa yáwó lówó èèyàn dédé táwà náà nílá fún wà ò lé pé á kúrò tẹ yánu yìí sáǹfààní máa kọ̀mpẹ́sẹ̀tì ilẹ̀ ìjẹ́pẹ́ nìyẹn béèrè lẹ́yìn bàtà tàbà bẹ́ẹ̀ sẹ́wó yẹn tí ó jẹ́ pé sáájú la sọ pé kó mi bá ṣe pẹ̀lú ń fún yí lówó ìjọ kọjá ayé ni abájìlẹ̀ sọ nípìnlẹ̀ yóò dìbì bá fáwà náà ṣùgbọ́n agbóhùn yẹn tán arípa sàǹfààní lẹ̀ láàrẹ́ gun ẹnìyẹn ní nǹkan ọ̀sá burú mẹ́ àwa nílé kọjá ń ta fún yẹn ọ̀tàfún ló yẹ pé ọlọ́ọ̀jà mọ̀ rí bá o yàtá fún lọ ọ̀hán yìí ọkọ̀dé mi sọ fún wa tẹ́lẹ̀ pé ẹta ọba ṣe dáadáa fún ọba sọ fún wa kó yàtá fún lọ ọ̀hán yìí àdébì ló ti dógóngó kí ni ó dógóngó ọ̀pẹ́ fún wa àdúrà sì ti bẹ̀m̀bẹ̀ so ń túmọ̀ pé àwa náà ti ṣe kí ni a ti sàgbèsè wa dáadáa àbájẹ ní kẹta sí ni àdébì sallallahu alaihi wasallam àti tẹ́lẹ̀ wà nù sọ̀yìn Muslim mọ́sí wà nínú ti àfọwà Bukhari ọlọ́kọ̀ọ́bà kẹ́ àwọn méjèèjì nínú àwọn ọ̀rú tí mọ́ wá ṣẹlẹ̀ àwọn náà ni pé alèbí ó pé a gẹ́bí ọ̀rọ̀ àwọn kùfàrù tàbí pé ìnámàlìbẹ́yú mẹ́sìlò rìbà ó sì jẹ́ pé àìfí ọpọlọ àti àìmọ̀kẹ́ wọ́n hẹ̀ ní ọ̀rọ̀ yìí àti tẹ́ sọ́lé fàúdá ní sàlàyé wọ́n torí pé kìyàsì ni pé kí á mú áṣìlù wá ọ̀rọ̀ àfárù lé lórí wọ́n wá mú fárù wá wọ́n á gbé áṣìlù lé lórí wọ́n ní oúnjẹ fún wọn sọ tó bàtẹ̀ jẹ́ pé kìyàsì wọ́n láwọn fẹ́ lórí ẹnìkan sọ pé ìnámà ẹni pọ́ lọ pé ìnáma lùbẹ́ ihu nífìlò rírà wọ́n ní túmọ̀ pé ọpọlọ wọn dorí kodò ìfáwà ní ọ̀pọ̀lọpọ̀ wa pàjẹ́ mùsùlùmí olùfáwà nìkan kọ́ nílé ọkọ̀kọ́ fọ́mọ́ ọmọ náà mùsùlùmí ìtànà ẹ̀hà ibi táàgbé gbà àwọn àti pé àwùjọ wa lè ní mùsùlùmí lọ́pọ̀ tó lówó mùsùlùmí náà ló sì pọ̀ tí ń rágó ohun tó jálè sólé ní káàdùn ọ̀pẹ́ ní population àpọ̀jọ àwọn tí èsè mùsùlùmí lọ abájẹ́ àwọ́ rẹ̀ láwọn investment ti bẹ́ẹ̀ nù lú èyí mùsùlùmí lónìí ilé olóní mùsùlùmí lónìí láti ẹ̀wà pẹ́ láti ilé epo amẹ́ríkà ń fàyè ilé epo tó jẹ́ ti jóńsì lélónìí láwùjọ wa ó bá tó wá ní káwọ àwọn tí wọ́n lọ ń tì wọ́n tọ́lẹ́ẹ̀tì náà lórí fún wọn gba owó torí pé ìgbà owó ti èlé ó lè jẹ́ ní pàǹtì ó lè jẹ́ lápó ni ọ̀táwọn náà fi bẹ̀rẹ̀ owó káwọn náà mọ̀ jèrè yẹn tó kó láwọn kòkùn yìí láti pìlẹ̀ láwọn ti mọ̀ fáwọn olùsọ́ ti bẹ̀ ọ wá ní ìjẹ́ àtàrọ́ bí káwọ́ pẹ́tọ̀ pẹ̀lú òun náà yọnú sí òwò náà ní gẹ́bí náà fi ń tàfọn ní ẹbá yìí tàfọn ẹbá ìpẹ́ta lè fi wéra wọn pẹ́lá lè fi wéra wọn kílà pẹ́ta àti lè fi wéra wọn ọlọ́run náà ni pé ìgbẹ́kárí obìnrin àtọkùnrin kí wọ́n bára sọ fún ọ̀fẹ́ bá ohun tó bá nílẹ̀ ìjà sábàtà wọ́n ní gbogbo nǹkan alhábùrù lẹ́dí sábàtà tó rùmọ́ tó hùbẹ̀ kìtàlì olùfàlà yòhìlùhù àsàrọ̀ dì wọ́n tó bá jẹ́ pé ó ní lẹ́nu alùkùránà tó túnà lẹ́lì pé wọ́n ní nǹkan yìí káwá pé bóun náà yọnu sí ìgbà tí wọ́n ní fún ní owó lọ́wọ́ sẹ́yìn báyìí wọ́n ní àwọn méjèèjì yẹn tí ẹ̀sìn ọjọ́ iye tí wọ́n sì mọ ewu tí ń bẹ lórí wọn wọ́n ní kò sọ yìí di ẹ̀tọ́ àwọn méjèèjì wọ́n kà ń torí pé ohun tí ń jẹ́ rìbá nínú tí mo lè fún náà òun náà tún ni pé ohun tí wọ́n rí ẹni sínú aburú sínú ibi àti pé ẹni tí máa ń gba rìbá arínú àti ti jáde òun Abdullah ó là nẹ́bí sọ pé ibi dẹ̀bi ọlọ́run àwọn àfáà ní bóyá nẹ́bí orí fọ́ọ̀tù ni ọlọ́run ọba ti tẹ́bi lé àti kó sì jẹ́ pé ànẹ́bì gangan ànẹ́bì ń tẹ́bi lé torí pé nínú ẹni ọ̀fẹ́ káwùjọ ọjà lẹni tí ìṣe kíni tí ń jẹ rìbá ákìlù rìbá ẹni ń jẹ rìbá àti ẹni tí ń gba rìbá yálà ń jẹ́ kọ̀ jẹ́ ákìlù rìbá wọ́n ti mọ̀ ákìlù rìbá ìtumọ̀ rẹ̀ tó nìyẹn wọ́n mú kí làwù abẹ́ntí ń fúnyàn iléeṣẹ́ yóò tó lè jẹ́ àbíyàn kan tó gbéra rẹ̀ kalẹ̀ tó bá kan náà àpàrà àti ìmọ̀mù àti ẹni tó jẹ́ kí ni olùsàkọọ́lẹ̀ rẹ̀ lábẹ́ olùsàkọọ́lẹ̀ rẹ̀ yìí àwọn tó jẹ́ kó báyàwó lọ báyàwó rẹ̀ fi ní fọ́ọ̀mù owó èlé àbí wọ ọmọ wọn lọ kàwé ní tí àrẹ nìkan ọmọ lòun ètò òun sí nìyẹn àti wàsà ìdàhùn àríwàsà ìdẹ́ àti ẹni tí ń jẹ́rì ẹni tó jẹ́rì pé ni tí ó fẹ́ gbà pé ẹgbùn òfìlẹ̀ ní gàrántọ̀ mi ní àbí kọ̀lẹ́tàrà mi ní àbí ẹni tó ń fẹ́ jẹ́ ẹlẹ́rìí pé tẹ́jẹ́rì ti kọ́fà ìbá sáyẹ̀nsì ọwọ́ àwùjọ wà lẹ́yìn gbogbo ọ̀tọ̀ ń ní ààlè fọwọ́ pé àkàlọ̀ fún ogun ala mọ́mbẹ̀ torí pé yóò fi ní láàánú pàtàkì máa ń ráwọ̀ obìnrin mùsùlùmí láwọn pẹ́lú kíkà sí láwọn ọjọ́ àlàmísì lọ́jọ́

bákan ni pé yóò sì rẹ̀ lọ́jọ́ mọ́ndà lẹ́kìámà níwájú gbogbo ayé ṣe pé àjẹ́ ah, ìfẹ̀sí ni mọ́ndì tó bá tí ọmọ nù tọ́lẹ̀ ti wà àtàwọn ayé ẹ̀bẹ̀ ìkẹlẹ́ rírà yín àtàwọn tó bá bọ̀ fún ọtí ọmọlé ṣùgbọ́n ni yóò sì rẹ̀ wájú ni pé àlẹ́bí sọ̀rọ̀ sọ́lá ní èèyàn kí onímọ̀ ọgbà rìbá ọ̀rẹ́ rẹ̀ ń bi kò tó ní ẹ̀yàn padà bọ̀rọ̀ rẹ̀ já nínú àdíjú àkókò wá ṣe rí àbí nílé mọ̀ ká gbogbo ṣe wá gbowó èlé kò sókọ́ tí wọ́n ní pé tán kódà àwọn investment nìkan jáde láyé tó ti jù jẹni lọ nísìn nínú àwọn tọ́mọ́ sa oògùn àwọn aláwo ní gbogbo ẹ̀ nínú àwọn skíìmù tó ti gbà á ní ẹ̀sọ́ pé kíníkan investment scheme tó bá sanwó báyìí nígbà ní ọ̀sẹ̀ tí ó fi gbà á ìwọ́n tó ilé àwọn wà nípò alùmùkírì àwọn tó láwọn investment rẹ̀ nílẹ̀ ó wà nípò alùmùkírì wọ́n yá wọn lówó nípò òpó ní ẹ̀jẹ̀ ìgbèlè ni láì kó ti ṣẹlẹ̀ nínú ibi kẹta wa ní sọ́ọ̀bù sílẹ̀ yẹn níjọ́ tí wàhálà àgbẹ̀ tó ń jẹ́ àgbà tó ń jálẹ̀kùn lèmi tó mọ̀ fún àti ń ṣe owó èlé kan ní adáwárí lókè báyìí bàtà ọ̀gá wọ́n ń pè àfá pẹ́yìn ọmọ kún kẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ ó lè mí náà fẹ́ràn owó nínú àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ìyẹn ní káṣe kíní afẹ́ràn owó ṣùgbọ́n fẹ́ sí èrè láì kìí àwọn lèmi òbí bá yíyà sí bẹ́ẹ̀ mi lẹ́ni mo ti rí fáwọn eléyìí àwọn tó fẹ́ bá tẹni jẹ́ ni nǹkó tó wọ́n yẹn máa ń garú ẹ̀ ẹnì kan ọ̀bá rí ọ ẹnì kìí àmọ̀ tó bá sí èrè gbogbo èèyàn mọ̀ pé mo tọ́ jẹ bẹ́ẹ̀ ló ti ṣe kíni mo tó ti ṣe láti kìí àmọ̀ nìyẹn àti ìsọkúsọ táwọn tí wọ́n ń sọ lẹ́nu pé ìnámàlì bẹ́ẹ̀ ó nítorí rírà ẹnì kọ̀ọ̀kan wa kájẹ́wọ́nú eléyìí Gbogbo àwọn ẹ̀ta wá ní níparí pàtàkùn kárìnra wa lọ́wọ́. Àwọn tó ń dáníkà wọ̀pọ̀ lẹ́ni ẹ̀kọ́ wọ́n sàn ọmọ fún wọn. Ó dá àwọn ilé ìfowópamọ́ tó ń yá àwọn èèyàn lówó náà tó jẹ́ pé kò jẹ́ pé rìbá ni wọ́n gbé kalẹ̀. Wọ́n ti ibi sú àwọn olóore ẹ̀tọ́ apá ìsìláàmù ló kọjẹ́ pé àwọn gbélé lu saki. Wọ́n ń gbowó wọn ọ̀dá padà. Wọ́tọ̀ kájú nǹkan fẹ́ gbà tó sínú sọ fẹ́ fi ṣe. Kájìnà sí ìlọ̀gbà owó níta àdéhùn tàbí ẹbí tàbí tàbí lẹ́mí àti ìdápadà torí pé á jábọ̀ fún àwọn ọdún márùn-ún tàbí ọgbọ́n ní ìkíyàmà ṣùgbọ́n kan náà yọmdíkà sọ́wọ́n. Ọlọ́run àti ọba àwọn ọ̀dọ́ rẹ̀ lẹ́yìn pé àsọ̀ pé àsìkò ní òsì, gbogbo àwọn kan tí wọ́n bá wọn sọ̀rọ̀ nínú